káàsán yín ọmọ báwo ni ẹ pẹ̀lẹ́ o mo fẹ́ kí ìwọ ọ̀gbẹ́ni Yakub ìwọ ló máa ṣe agbátẹrù ìwé kíkà fún wa lẹ́ni wàá ṣàlàyé fún wa ibi tá a kà á dé ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn kó tó di pé èmi tí mo jẹ́ bàbá yín màá bẹ̀rẹ̀ sí ka ìyókù lọ ṣé o ti ṣetán o ti ṣetán láti kà á o ṣeun wàá kà á fún Adam kamil ah, wàá kà fún àwọn méjèèjì wàá sì kà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń wò yín àti dádì náà ó ṣeun àti dádì náà ó kà fún wa ṣé ẹ ti ṣe tán ó yá ah, ń bọ̀ wá o ok ó òun nìyẹn kí ni orúkọ òwe yẹn mi gbọ́ ìrẹsì wà nílé ṣé o ti ṣe tán láti kà fún wa ó yá bẹ̀rẹ̀ o. mi gbọ́ dami àti ṣèyí o ṣeun dami àti ṣèyí bẹ́ẹ̀ ni dami àti ṣèyí. Hmm. Mm-hmm. hmm Abọ́ kí ni ẹ? Abọ́ ìrẹsì àti àti Hmm. O ṣeun. bẹ́ẹ̀ ni mhm. ó ok sísíwájú ok. o céu. Okay. am Ok. Să te dăm noți, să okay níbo ni wọ́n wà báyìí ilé òṣèlú níbi tá a kárí lọ́sẹ̀ tó kọjá nìyẹn àbí nísìn àwa èmi èmi ó bẹ̀rẹ̀ sí máa kà yòókù lọ fún yín ṣé ti gbọ́ ẹ ṣe gan ni ọ̀nkú Yakub ẹ ṣeun fún ìfọwọ́sowọ́pọ̀ wa inú wa dùn wípé ẹ ka ìwé yìí fún wa dáadáa ẹ yanrantí ẹ pàtẹ́wọ́ fúnra yín ok nísìn màá wá bẹ̀rẹ̀. ẹ pẹ̀lẹ́ yín ah ẹ mú fẹ́ kí ẹ fún Yakub ní àtẹ́wọ́ ẹkún látẹ̀wọ́ o hmm, ṣeun yakubu ṣe o okú ọmọ ṣe ibi tá a kàwé dé ní ọ̀sẹ̀ tó kọjá nìyẹn ẹ jẹ́ ká tún ká tẹ̀síwájú sí i àbáwo ṣé ká tẹ̀síwájú sí i. ibi lọ́nà ibi lọ́nà. so ní ìgbà tí wọ́n padà sí tábìlì inú wọn dùn nítorí pé wọ́n rí ike áísíkírìmù kan ní ẹ̀gbẹ́ abọ́ ìrẹsì hmm, ike áísíkírìmù wọ́n rí ike ice cream ní ẹ̀gbẹ́ abọ́ rẹ̀ sí wọn eléyìí jẹ́ kí inú wọn dùn ẹ tí inú yẹn bá dùn báwo lèyàn ṣe máa ṣe hmm, bẹ́ẹ̀ ni tí èèyàn bá ń bínú ńkọ́ mm-hmm, bẹ́ẹ̀ ni lóòótọ́ ni tí inú yẹn bá bàjẹ́ ńkọ́ o ṣeun àkànjí o ṣeun ẹ̀yin náà ẹ máa wo nǹkan tẹ́gbọ̀n yín ṣe kẹ́ ẹ máa kẹ́ẹ̀kọ́ látara rẹ̀. Ah wọ́n rí ike ice cream kan ní ẹ̀gbẹ́ abọ́ ìrẹsì wọn hmm. ẹ jẹ́ ká tún ká tẹ̀síwájú sí i àbí báwo. ó ti bínú ó ṣeun ó bínú ta ló bínú àwọn eléyà bí hmm, dami àti ṣèyí ṣùgbọ́n ẹ jẹ́ ká ka nǹkan tó ṣẹlẹ̀ náà ká wo ìdí tí wọ́n fi bínú. ń ṣàlàyé rẹ̀ fún yẹn ní ṣòṣẹ́ dígbọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n ṣí ike ike yẹn wọ́n rí ọbẹ̀ ike <laughs> ice cream tó ń lẹ́gbẹ̀ẹ́ abọ́ rẹ̀ sí o gbà tí wọ́n ṣí ike yẹn ọbẹ̀ ní mẹ́mẹ́ kéé ice cream eléyìí ló jẹ́ kí wọ́n bínú so ẹni mọ̀ ní kí wọ́n bínú nísìnyí èyí ò mú inú wọn dùn rárá àwọn òbí wọn méjèèjì wo ojú ara wọn tí ẹ bá gbé ojú ara yẹn báyìí yóò ṣiṣẹ́ hmm, ojú ara yẹn bẹ́ẹ̀ wọ́n rẹ́rìn láàrin ara wọn hmm, àwọn òbí wọn méjèèjì rẹ́rìn láàrin ara wọn. Hmm inú àwọn ọmọ yẹn ò dùn torí wípé abọ́ ice cream tí wọ́n rí níbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ abọ́ rẹ̀ sí wọn àṣé kèsì ice cream ló wà níbẹ̀ àṣé ọbẹ̀ ọbẹ̀ ìrẹsì òun ni ó wà níbẹ̀ kí ni mo pè é ọbẹ̀ ìrẹsì ó wà níbẹ̀ ẹ ṣeun ó yá ẹja fún sí síwájú sí àyè báwo ká tẹ̀síwájú lẹ́yìn tí wọ́n jẹ oúnjẹ alẹ́ tán. Ṣèyí àti Dámì lọ sí yàrá ìgbàlejò láti lọ wo tẹlifíṣọ̀nù kí ni wọ́n fẹ́ lọ wo yàrá ìgbàlejò. tẹlifíṣọ̀nù àti múmi náà. tẹlifíṣọ̀nù kí ni níbẹ̀ ni ìyá àti bàbá wọn ti gbé abọ́ ice cream pẹ̀lú abọ́ tó kún fún pọfupọ́ọ̀fù wá bá wọn. <laughs> bẹ́ẹ̀ ni eléyìí ni abọ́ pọfupọ́ọ̀fù eléyìí ni kò ní pínkì pọfupọ́ọ̀fù pé oríṣi méjì pọfupọ́ọ̀fù tí ẹ̀yin máa ń jẹ òun máa ń ní pínkì ṣùgbọ́n eléyìí tí àwọn ṣe yìí òun máa ń ní àwọ̀ rẹ́súrẹ́sú máa ń ní àwọ̀ rẹ́súrẹ́sú. eléyìí ti pọfupọ́ọ̀fù. pọfupọ́ọ̀fù ni. pọfupọ́ọ̀fù kékeré. pọfupọ́ọ̀fù kékeré báwo ni pọfupọ́ọ̀fù ṣe máa ń rí báwo ni ṣe máa ń rí. màmá sọ wẹ́rẹ́ ní pọfupọ́ọ̀fù kékeré. bẹ́ẹ̀ ni pọfupọ́ọ̀fù kékeré wà pọpọ́ọ̀fù lálá náà wà báwo ni pọpọ́ọ̀fù ṣe máa ń rí ní ice cream kò ṣeun báwo ni pọpọ́ọ̀fù ṣe máa ń rí. kékeré àti láńlá hmm, hmm. kékeré àti láńlá. ọ̀ya hmm. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ inú wọn dùn nílé tí inú wọn dùn kò ṣeun oríire ó kàn dé inú wọn dùn torí wípé nígbà tí wọ́n dé yàrá àgbàlejò bí wọ́n fẹ́ lọ wo tẹlifíṣọ̀nù ìyá àti bàbá wọn gbé abọ́ pọfupọ́ọ̀fù àti abọ́ ice cream wá bá wọn bẹ̀ tẹ́yìn bá fẹ́ ṣe movie night sínú yóò nílò ẹ ṣeun ẹ mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé ìdílé wa náà máa ń ṣe irú nǹkan tí wọ́n ń ṣe yìí kí làwọn máa ń pè movie night kí ni àwa máa ń jẹ tá a bá fẹ́ ṣe movie night tiwa gbogbooro àti kí ni. ẹ̀pà hmm, ẹ̀pà àti kíni àti pọfupọfu hmm, àti pọfupọfu àti ice cream ẹ ṣeun àti ice cream ẹ jẹ́ ká ka ìwé ìṣíwájú sí ok. inú àwọn ọmọ náà dùn gidi gan ni kí ló dé tí inú àwọn ọmọ yìí fi dùn. Eh, pọfupọfu ni wọn máa kọ́kọ́ jẹ tó bá ti wá jẹ pọfupọfu tó wọn á fi ice cream lé <laughs> pọfupọfu àti ice cream ó máa ń dùn gan àbí kò kí ń dùn ni ó máa ń dùn inú àwọn ọmọ náà dùn gidi gan báyìí ni ìdílé yìí ṣe jókòó papọ̀ gbogbo wọn jókòó lórí eh, àga sófà wọn hmm. báyìí ni ìdílé yìí ṣe jókòó papọ̀ ní sùúrù ọkùnrin ẹni sùúrù báyìí ni ìdílé yìí ṣe jókòó papọ̀ tí gbogbo wọn sì jọ wo tẹlifíṣọ̀nù kí wọ́n tó lọ sùn lálẹ́ ìtàn parí hmm, kí ni mo sọ ìtàn parí hmm. ẹ fẹ́ wẹ̀ níbí eléyìí ni àwọn nǹkan tí a ṣalábàpàdé nínú ìwé yìí ní èdè gẹ̀ẹ́sì àti ní èdè yorùbá kí ni plate abọ́ abọ́ plate ni abọ́ kí ni kitchen. ilé ìdáná kí ni rice. ìrẹsì. ìrẹsì hmm, ìrẹsì ìrẹsì àti kí ni market shop. supermarket. kí ni kí ni ní Yorùbá. supermarket shop. kí ni shop ní Yorùbá. mi gbọ́ mi gbọ́ jókòó dáadáa Kamil mi gbọ́ ilé ìtajà kí ni food ní yorùbá oúnjẹ o ṣeun kí ni puff puff ní yorùbá tàbí kí ni jókòó dáadáa pọfupọ́ọ̀fù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ṣeun o. kí ló dé rí ìgbà wo ni wọ́n sùn? Hmm ìdí ni wípé nígbà tí wọ́n bá ti kúrò nínú nínú yàrá ìgbàlejò tí wọ́n ti wo tẹlifíṣàn yìí oorun ni wọ́n fẹ́ lọ sùn ṣùgbọ́n wọn ò tí ì fi ibi tí wọ́n ti fẹ́ lọ sùn àwa bóyá ń gbà míì tábà tó ń ka ìwé míì tó ń ṣe tó máa jẹ́ bí apá kejì ìwé yìí bóyá wọ́n máa ṣàlàyé fún wa kódà o ẹ sọ fáwọn èèyàn pé ó dàbọ̀ ṣe gbádùn tàn yìí ẹ sọ fáwọn èèyàn pé ẹ̀yin náà ẹ kàwé ẹ kàwé yìí fún àwọn ọmọ yín o ó dàbọ̀. Kindly subscribe to our YouTube channel Yoruba Peking and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. yorùbá lè mí o.